Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi ibi tí mò ń gbé ṣàlàyé bó ṣe lè ṣe calculus ní ìṣẹ́jú márùn-ún. So ní inú fídíò eléyìí n ó ṣàlàyé tí a mọ̀ sí integration of product. Nínú fídíò tó kọjá tó o bá gbàgbé o ó ri pé mo fún yín ní àwọn òfin méjì kan tó o bá ti gbàgbé jẹ́ kí n rán létí wí pé tí wọ́n bá fún ọ nírú integral báyìí tó jẹ́ pé fraction ni so tó sì jẹ́ pé tó o bá differentiate tìsàlẹ̀ yóò mọ fún ọ ní tòkè a ò lè dára rẹ láàmú rárá answer rẹ ó mọ jẹ́ ln function tó wà nísàlẹ̀ òun plus c gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pẹ̀lú èyí tó bá jẹ́ product tó jẹ́ pé wọ́n fún ọ ní function kan tó jẹ́ pé derivative rẹ̀ ó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí àjọṣe tó sì wà láàrin àwọn méjèèjì jẹ́ product so mo sọ àlàyé pé in tí integral tòun náà máa jẹ́ kí ni o f of s everything square divided by two so what of tí wọ́n bá fún ọ nírú nǹkan báyìí ká pé instead tòkè wọ́n á fún ọ nírú nǹkan báyìí pé kó o ṣe integral s square ln x dx integral s square ln x dx bó o lo ṣe lè ṣe eléyìí àwọn kan náà kò kọ́kọ́ sí ní fraction tá a bá pé àbí ká lo òfin tó ní fraction fún pé tá a bá differentiate tìsàlẹ̀ tó fún wa ń tòkè ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ó rí pé product ni so ó rí pé tá a bá differentiate x square kò lè fún wa ní ln x tá a bá dẹ̀ differentiate ln x náà kò lè fún wa ní kíni o kò lè fún wa ní x square ó tún wò pé o lè mọ́ lo u substitution fún pẹ̀lú torí tó bá ní yúra tó differentiate ẹ̀ sọ pé kò ní fún ọ ní nǹkan kan tó fẹ́ so eléyìí là ń pè ní kí ni o integration of product tí ò bá ṣeé ṣe mọ́ báyìí tó dẹ̀ sì jẹ́ pé product ni òun là ń pè ní integration of product tàbí integration by part so òun ni màá máa cover nínú fídíò yìí bó la ṣe máa wá ṣe ká tó tẹ̀síwájú kí n tó sọ́ọ̀fù irú question òkè yìí òun ni pé bó ni tó bá nírú nǹkan báyìí ká pé if you and v are functions of x sọ pé tí u àti v tó bá jẹ́ function of x má gbàgbé pé tí y rẹ bá wá jẹ́ uv àbí such that u and v are function of x so mọ̀ pé derivative yẹn tó bá differentiate derivative of uv tó bá rántí ibi product rule so tó bá ti gbàgbé kàn sí fídíò eléyìí tí mo ṣe lórí product rule ó rí i pé derivative wọn ni kí ni o mo ló differentiate alákọ̀ọ́kọ́ àbí ó fẹlẹ́ ó differentiate alákọ̀ọ́kọ́ fẹlẹ́kejì lẹ̀ bó ṣe wà tàbí kò differentiate ẹlẹ́ẹ̀kejì kò falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà plus differentiate alákọ̀ọ́kọ́ fẹlẹ́kejì lẹ̀ bó ṣe wà gbogbo wa la mọ̀ bí formula yìí ṣe jẹ́ so ti wá báyìí so tó bá wá integrate both sides Ihun tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ wá fọ́múlà tá a lè máa lò tí òfin méjèèjì wọn ò bá ṣiṣẹ́ mọ́ tó o dẹ̀ ní integral rẹ ní in terms of product tí àjọṣe tó wà láàrin wọn bá jẹ́ product. So integrating both sides with respect to x. Ó rí i pé tó o bá integrate both sides with respect to x, má gbàgbé DSUV u v with respect to x u dv dx with respect to x plus v du dx with respect to x. Mo rò bóyé wa. Ó di pé tá a bá ṣe é tán kí ni ó kù? Sọ pé má gbàgbé pé mo sọ wọn pé integral òun ni kí ni o the first process of derivative. Ó bí pé eléyìí tí ó kù ni uv tòkè yìí. Òun ó kù uv. So ẹlẹ́ẹ̀kejì yìí o lè kọ́ bó ṣe wà. Ó ní u dv dx the x plus integral v du dx dx. So, tó bá fi wọ́n ṣe subject of the formula tó gbé arákùnrin yìí wá síta tó gbé ẹlẹ́ẹ̀kejì wọlé ó rí i pé n tá ní òun ni kí ni o a máa ní integral u dv dx is equal to uv minus tá a gbélé lọ bá so integral v du dx tó ti yé wa kó lè wà á lọ́rùn púpọ̀ sọ̀rọ̀ pé o tún lè sọ pé ká gbé ds ds tiẹ̀ ó géra wọn bí sòdẹ́ni tó kù tí máa ní ni u dv is equal to uv minus integral v du so òun là ń pè ní kíni o formula integration by part àti tí wọ́n bá fún ẹ ní integral gan bí irú eléyìí tí mo kọ sókè tó jẹ́ wípé tó bá differentiate ẹ̀gbẹ́ kan kò lè fún ẹlẹ́gbẹ́ kejì ohun tó wàá ṣe ni pé ó fi ìkan náà function ó fi ṣe u ó fi ẹlẹ́ẹ̀kejì ó fi ṣe dv èyí tó bá mú fún u yẹn wàá máa differentiate wọn èyí tó bá mú fún u wọn wàá máa differentiate wọn láti fi get du tá a lò ń bí báyìí èyí tó bá mú fún dv náà ó mọ integrate ẹ̀ láti fi gẹ́ẹ̀tì kí ni o v eléyìí tó lò bí báyìí so lẹ́yìn ìgbà náà ó wàá fi sínú àwọn fọ́múlà rẹ ìjẹ́ bó máa ṣe máa da u mọ̀ bó máa ṣe máa dá dv mọ̀ k.a. Stroud sọ fún wa nínú ìwé rẹ̀ engineering mathematics àwọn priority order tí o fi lè mú kí ni o tí o fi lè mú u rẹ àwọn tó yẹ kó o mọ̀ consider alákọ̀ọ́kọ́ wo pé ṣé inú ìbéèrè tí wọ́n fún ọ ṣé logarithmic function wà ńbẹ̀ which is ln u ṣó ti yé tí o ò bá rí ńbẹ̀ ó wò pé ṣé x raised power kinní kan ń bẹ ńbẹ̀ ṣó ti yé ó wò pé x raised power kinní kan ṣó wà ńbẹ̀ so lẹ́yìn rẹ̀ ó wá wò pé ṣé e raised power x that is exponential function So wà ńbẹ̀ tí ó bá wá sí ńbẹ̀ wàá ṣe consider àwọn trigonometric function rẹ bóyá bíi sine cosine ájẹ́ǹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìdí ni wípé ìdí tó fi jẹ́ pé lin u fi síwájú ni wípé ó dùn yanjú lọ́pọ̀lọpọ̀ compare to àwọn yòókù ó rí pé tó bá ní lin u kí ni derivative rẹ̀ ó fún ẹ ó dùn differentiate so one over u náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ní x raised power two náà òun náà dùn differentiate compare with àwọn yòókù náà ní tí mo lọ ní tó bá gbàgbé gbà á ti ní fọ́múlà pé integral u the V is equal to UV minus integral V du. So ti yé. So òun ni pé ọkọ mú kan function ó fi ṣe U, ó mú kejì wàá fi ṣe dv, èyí tó fi ṣe U wàá differentiate ẹ̀ láti fi gẹ́ẹ̀tì kíni o, láti fi gẹ́ẹ̀tì du rẹ. Èyí tó mú fún dv ó integrate ẹ̀ láti fi gẹ́ẹ̀tì kíni, láti fi gẹ́ẹ̀tì v, ó wàá fi sínú formula náà. Ǹjẹ́ tí eléyìí bá yé wa so ẹ jẹ́ á ṣe àwọn ìbéèrè tí ó wà lórí rẹ̀ so n ó máa ṣàlàyé eléyìí nínú fídíò tó ń bọ̀ tá fi ṣọ́ọ̀fù x square lin x dx àtàwọn ìyókù lórí rẹ̀. Dákun tí o bá gbádùn fídíò yìí jọ̀ọ́ bá mi tẹ subscribe button ko sì like ẹ̀ ko bá ń share rẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ pẹ̀lú. Mo ti ṣe àwọn fídíò lóríṣiríṣi lórí àwọn iṣẹ́ mathematics ní Yorùbá lọ sí orí ìkànnì mi, ó dẹ̀ bá wọn ńbẹ̀. O ṣé lọ́pọ̀lọpọ̀.